one hundred tó jẹ́ gbọ̀ngàn fún wọn. ẹni tí ẹ̀ ń wò ó jẹ́ sam hundred akérèdọ́lù mú ìwà ó jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó ti ṣe mo ṣe máa put ẹ̀ wọ́n ti gbà kan wà nú ayé rí àgbà kan wà nú ayé rí ẹ ṣe and mo ye sọ́jọ́ kìnìún àná kò sẹ́ni tó ọlọ́run ò lè lò ọlọ́run lè lo aṣẹ́wó ó lè lo afọ́jú ó lè lo abirùn even òkú tó ti kú tó bá possible kó lè padà wáyé ọlọ́run lè lò back in those days a ti ṣe nǹkan kan oríṣiríṣi tó yẹn pé a lè máa sọ látòṣe òdìdé mo ṣe ṣògo ìjà gbowó pariwo no disturb the no vicinity everywhere bó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èní olúwa ti gbàkóso mú ìwà àtijọ́ òun nìyẹn ìsìn mú ìwà mi ti wọlé so torí ẹ̀ mo ṣe yí orúkọ mi padà láti mú ìwà bọ̀ sí Sam hundred orúkọ yẹn gan affect many things but I have no choice we can change ẹ lọ you understand. Like the Bible said, all things that passed away. Mm. All has become new. Ojú tuntun kẹ́ máa fi wò mí o, mo ń ṣeré abọ̀ mọ́ o, mo ń ṣàgbèrè mọ́ o, ọmọlọ́run. Ọmọlọ́run. Amos Samondre Tabanika wò ó gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. Bẹ́ẹ̀ni. Kí ló ń jẹ́ orin ẹ̀mí gangan? Hmm. Orin ẹ̀mí jẹ́ ah, ah, báwo ṣe lè pùtì ẹ̀wọ̀ orin máa ń wá láti òkè wa ṣe rí ìyàtọ̀ wà nínú orin àti orin ẹ̀mí orin wà tó yẹ pé ẹ lè fi ara lásán fi ṣe ó easy but ti ẹ̀mí yẹn ń wá láti inú láti ọkàn báwo ló ṣe máa ń wá ẹ̀yin fúnra yín gan kan tó gorí stage ẹ ti mọ̀ pé ah ẹ̀mí ti sọ̀kalẹ̀ kí o yẹ yín nísìn tí a máa kọ olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ ti máa feel it from like sample goose pimples àti máa dìde then orin ẹ̀mí máa ń tètè mínísítà sí àwọn èèyàn bí ẹni tó afọ́jú arọ kìnnì kan tó rìn ń bá wọn ìyàtọ̀ máa ń wà ó di ṣẹlẹ̀ sí mi ní two thousand and five dáàdi mi kọ́nà tó fún òun kẹ́wọn kan kú gba ẹ̀ was having a stroke you know stroke àwọn olùwà ní church that's Bishop Michael Okonkwo trem lọ́ngbà ẹni tó join redeem so mo kàn wọn church mo kọrin you know akọ̀ṣà ń jó kí n tó kúrò lé wọn ní stroke for like three four years they can't even speak nor talk you understand so níbẹ̀ ń bá yẹn ṣá àkànṣe àkànrin à ń jó èmi mọ̀ wípé ọlọ́run ti wà nínú ilé ó ti ṣiṣẹ́ ìyanu orin ẹ̀mí kí n tó délé wọ́n ti sún jẹ́lẹ̀ rẹpẹtẹ mú ìwá ṣé wọ̀ nìyẹn ẹ̀rù bá mi orin kan tó jábọ̀ lẹ́nu mi pé ẹ̀rù ọlọ́run bá mi mo dẹ̀ kọrin yẹn omi dẹ̀ ń jábọ̀ lójú nǹkan tí orin ẹ̀mí lè ṣe nìyẹn orin tara ẹni yóò simple àmájú you know ó yà wò ó wọ́n bẹ̀ sọ̀rọ̀ ó yà so that is different ìyàtọ̀ tó wà ń bẹ ni. àmọ́ tábà ní ká wò ó gẹ́gẹ́ bí ọmọ Òṣòdì ọmọ Máfọlúkù tẹ́ pé ìbẹ̀lẹ̀ ti dàgbà gbogbo àwọn tí mo ṣe yẹn báwo lẹ ṣe ń kó pẹ̀lú nítorí pé tábà ní ká wò agbègbè yẹn náà lẹ ṣe ń gbé ń sìn yìí ẹ̀ tí èmi lókè báwo lẹ wá ṣe ń ṣe báwo lẹ ṣe ń ṣe láàárín àwọn ọ̀rẹ́ yín àtẹ̀yìn gan àti wípé nísìnyí báyìí sìn ṣé wọ́n tiẹ̀ ti ń fi ọ̀wọ̀ yẹn wọ̀ yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí dádì pé dádì in the Lord ṣọ́ ti ń fi ọ̀wọ̀ yẹn wọ̀ yín àbí wọ́n sì ń fojú pé wí ìwà wa kí ló ṣe à gbo à eléyìí tó lọ gbé pásítọ̀rù sórí tó lọ gbé kíní kan rù sórí à ebi òfò yẹn jẹ wà wà fáwa lówó ń bí ilé báwo lẹ ṣe ń ṣe láàrin ṣé àwọn náà ti ṣó ti ń mọ́ wọn lára báwo lẹ ṣe ń ṣàárín. ẹ báyìí sọ tẹ́lẹ̀ ìyàtọ̀ wà nísìnyí àwọn men of them máa rí wọn lójú títì ìwọ ìwọ tó lọ di wòlíì àbí kí ló ń pè ẹ́ àná àwọn èmi ọmọ wa à àbọ̀ alàgbà ẹ̀ bá ló máa ń pè náà bàbá àgbà bàbá wòlíì ẹ̀ka sàn a máa ṣeré a máa rẹ́rìn but many of them too they are now you know want to change born again in fact ó máa rẹ̀ kẹ́ tó rí anyhow you know being you know shoddy these days so ó tiẹ̀ níkan tó mo pàdé ní program of recent mo ń gbé mic lẹ báyìí ó bẹ́ wá ní pé ah ọ̀ṣun ṣé o mọ̀ ta ló ń jọ̀ṣun mi ò jọ̀ṣun o sàmúlẹ̀ <laughs> lórúkọ mi ò ní kó báyìí o.